pàkọ́ torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ. pàkọ́ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó. Pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó. Ọdẹ àrólẹ́wò, àrólẹ́wò ní Ṣàngó lówó. Ọdẹ àrólẹ́wò òkúlọ̀dẹ. Pàṣọ torí Ṣàngó dìde. Ọdẹ àrólẹ́wò, àrólẹ́wò ní Ṣàngó lówó ọ̀tẹ̀ ló lè wò fún ọ̀tẹ̀. pàtó torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọ̀tẹ̀ àrólẹ́wò àrólẹ́wò ni Ṣàngó lówó ọ̀tẹ̀ àrólẹ́wò fún ọ̀tẹ̀. pàtó torí Ṣàngó dìde ọ̀tẹ̀ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọ̀tẹ̀ ló lè wò fún ọ̀tẹ̀. pàṣọ torí Ṣàngó dìde Àjàyí fàgbò ọ̀tẹ̀ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọ̀tẹ̀ àrólẹ́wò fún ọ̀tẹ̀. pàṣọ torí Ṣàngó dìde ọ̀tẹ̀ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọ̀ọ́dẹ àrólẹ́wò òkú lọ́dẹ. Oorun wa àjà lọ. Ìfá ọlọ́kùn àfọ̀rọ̀báyọ̀. Ẹlẹ́rìí kí òkìtì bíríjì ń pa ojú ikú dá. mi là àjẹ́ náà. Ifa wolok. Ọba ìrólókò ọba ìrólókò ìyá máa sekun àyíráwọ̀ jẹ. Àkànjú òpó mọ́jà lẹ́kan ọkàn ọlọ́lọ́ yàtọ̀ bí bòdòrìṣà. Ọgbà sọ̀rùn alálàgbà ọba tọrú alalagba ọjẹ. ọba ìrókò ọba ìrókò ìyàmàtẹkùn àìrà ọjẹ àkànjú òkò mọjọlẹ kan ọkàn ọwọ ìyá tó bí ìfòyó nìkan. ọba tọrú alalagba ọjẹ. ọba tọrú alalagba ọjẹ. ọba ìrókò ọba ìrólókò ìyàmàsìkú àyíra ọ̀jẹ̀ ògbódò òfòmọjàlẹ́tọ̀ ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìrólókò ọba ìrólókò ìyàmàsìkú àyíra ọ̀jẹ̀ ògbódò òfòmọjàlẹ́tọ̀ ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọgbà ìrólókò ọgbà ìrólókò ìyá máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀fọ̀mọjà lẹ́sìn ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìrólókò ọba ìlórúkọ ìlà máa ti fún àyíká ọ̀sẹ̀ àfọ̀njá ọ̀fọ̀mọjà lẹ́kan ọ̀kan ọlọ́lọ́yà tó bí ìkórè òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀sẹ̀ ọba sọ̀rùn alálàgbà ọ̀sẹ̀. Ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun tó wà dùn ẹni abẹ́rẹ́ ogun tó wà dùn ẹni abẹ́rẹ́. ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ ẹni abẹ́rẹ́. ògùn balẹ̀ kan ẹni abẹ́rẹ́ ògùn balẹ̀ kan ẹni abẹ́rẹ́ ògùn tó wà dó ẹni abẹ́rẹ́ ògùn tó wà dó ẹni abẹ́rẹ́. ògùn balẹ̀ ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì àbẹ̀rẹ̀ ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì àbẹ̀rẹ̀ ògùn tó wà dó ẹ̀ẹ́nì àbẹ̀rẹ̀ ògùn tó wà dó ẹ̀ẹ́nì àbẹ̀rẹ̀. ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì àbẹ̀rẹ̀ ògùn Mere mere rẹ̀. mèrè mèrè mere mere mèrè mèrè ọ̀sán mere mere mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà ẹ̀jú mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé ẹ̀jú. mèrè mèrè ọ̀sán ìwé ẹ̀jú. mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà. mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà. mere mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé ẹ̀jú mèrè mèrè ọ̀sán ìrẹ́jú mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà ẹ̀gbìn mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìrẹ́jú mèrè mèrè ọ̀sán ìrẹ́jú mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà. Bèrè bèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà ní bèrè bèrè ọ̀sán alẹ́. Mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́jú. Mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́jú. Mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà. Mèrè mèrè मेरे मेरे औसन वजी मेरे मेरे औसन वजी मेरे मेरे बाबा की बना मेरे मेरे बाबा की बना मेरे मेरे औसन वाले Yemọja bèrèrè pé sin bàbá ni àgbèrè ògbó sínú òótọ́ yìí òrìṣà gbìyàn bá ní òótọ́ yìí. Yemọja bèrèrè pé sin bàbá ni àgbèrè ògbó sínú òótọ́ yìí òrìṣà gbìyàn bá ní òótọ́ yìí. Yemọja bèrèrè pé sin bàbá ni àgbèrú tògbó sínú òótọ́ yìí oríṣà gbìyàn bá ní òótọ́ yìí yèmọ̀jà bèrèrè pé sin bàbá ni àgbèrú tògbó sínú òótọ́ yìí oríṣà gbìyàn bá ní òótọ́ yìí yèmọ̀jà bèrèrè pé sin bàbá ni àgbèrú ògbó sínú òótó yìí oríṣà gbìyàn bá ní òótó yìí yèmọ̀jà gbèrèrèkè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú òótó yìí oríṣà gbìyàn bá ní òótó yìí. ẹ̀wùn yìí tẹnu mami o. Tenu mamaya Ia ibedi de logo yagba omiro Ibedi korikojo Ah, yagba mapakuta malagesha Ia mi eye oshobo É ungi tenu mamio Tenu mamaya Ia ibedi de logo yagba omiro aya gbama pakuta malagesha yami yeye ifonda. ẹ̀rù sí tẹnu máa mi ò tẹnu máa má yá ìyá ìgbà títí ló kó yàgbá omi ló ìgbà tí koríko jù. aya gbama pakuta malagesha. E a minha é e eu parar é um ungida no maniu, pé no mamaiá, e a imerge de lobo e a bauriru, idade coricojo. Ai, a fama pacuta malaguexá, e a minha e eu carei é um ungida no maniu, pé no maia Ìyá ilẹ̀ títí lóko yàrá omi ró, ìgbà tí koríko jò. ọmọlú igbọnagbọna zore ọmọlú igbọnagbọna zore ẹkọmuvọdùnmáṣètò. E é como Voguna diz. Johnny Leonanã, Johnny Leonanã que maior, e nana que maior que um alode. Pelé, Pelé, me pá um lojo, um ale. Mere, mere, é no sim, Mere, mere, é no sim. E é um simbi mere mere gosulaye. É um simbi mere mere gosulaye. O balato zoe o biosu. O balato zoe o biosu. E a loni. O tua cogba coca cabeça o tu zoe o biosu. Para le sorran, a Para o tu zoe o biosu. ọ̀hún. Ìfọ̀nà kan dàgbòde ọ̀hún. Ìfọ̀nà kan dàgbòde ẹ̀kọ́ mo gbọ́dún máa ṣètò. Ẹ̀kọ́ mo gbọ́dún náà ṣe. Yọ nílé ọ̀nà náà. Yọ nílé ọ̀nà náà kẹ̀ máa rọ̀. Lọ́nà kẹ̀ máa rọ̀ kẹ̀ wá lóòsì. Pele pele me bango akusumane. Mere mere enu ile isi. Mere mere é ile isi. Ẹ̀hún sí mi mere mere ó sùn láyé. Ẹ̀hún sí mi mere mere ó sùn o Ògbàlá do dùn é lọ́bí ọ̀sùn. to the way of your soul. ó tún akọ̀gbá bí àrùn kan kàkà bẹ̀ tán ó tó the Bàrà lẹ́sàn án lẹ́sàn án. Bàrà to the way of your soul. É Emaodo láago láago méje ọ̀ọ́dùndùn asọ̀rọ̀ balẹ̀. Emaodo Emaodo láago láago méje ọ̀ọ́dùndùn asọ̀rọ̀ balẹ̀. Emaodo Emaodo. Lago, lago medê, ó oh, a assoró, balé, rei. É Maudu é Maudu lago, lago medê, ó oh, a assoró, balé, rei. É Maudu é Maudu lago, lago medê. Odùndùn á sọ̀rọ̀ balẹ̀. Ẹ máa odò, é máa odò, Lago, láàgùn létí. Odùndùn á sọ̀rọ̀ balẹ̀. Ilẹ̀ mo pẹ́ o ilẹ̀ mo fẹ́ o ẹ̀gúngún o ilẹ̀ mo fẹ́ o gbogbo mari o ilẹ̀ mo fẹ́ o ẹ̀gúngún o ẹ̀gúngún ayé kì í ṣe gbọ́rùn mojúbà rẹ ẹ̀gúngún mari o ilẹ̀ mo fẹ́ o gbogbo mari o ilẹ̀ mo fẹ́ o ẹ̀gúngún o àkìdé wa o àkì ẹ̀gúngún wọ́n gbogbo ara síwájú àwo wọn gbogbo ara lè aṣíwájú mi. ilẹ̀ mo fẹ́ o. òkú mari o. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gúngún o. mo fẹ́ gbogbo ẹ̀yin sí fún mi àgbo àti yíran lọ́wọ́ àgọ́ kí ìhùnbọ̀ ẹ̀fún ọmọ rẹ̀. ilẹ̀ mo fẹ́ o. òkú mari o. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gúngún o. tí o máa ta ẹ̀tíwèrè. Bàbá wa ọmọ rẹ ní à ń fẹ́ o. Ilẹ̀ mo fẹ́ o. Ògùn Mario. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Kí òsàrè wà jẹ́ wà o. Kí ọ̀gbọ̀ ìwéré wà. Ilẹ̀ mo fẹ́ o. Ògùn Mario. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Màjẹ́ àrí ikú èwe. Màjẹ́ àrí ìjà èṣú. Màjẹ́ àrí ìjà ògún. Màjẹ́ àrí ìjà ọ̀mí. Majeyari Jashapana. Ilẹ̀ mo fẹ́ o. Òpó Mario. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Mo tún bá gbàgbà ìgbìgbì. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o.